passe, passe. É da força. Não, olha. É pro calor. É pro calor. É pro calor. É pro calor. É pro calor. Ààrẹ ọtúnba olúwo ojúbà ọtúnba ni ẹ ojúbà yèyé ààrẹ kábíyèsí kí ni àjọṣepọ̀ tó ń bẹ̀rẹ̀ àti ààrẹ tí ó fẹ́ di ìlú àti ọba ìlú tí ẹni wò bó yẹ kẹ́ fi iṣẹ́ lẹ̀ tó bá mọ̀ pé nìkan ọdún ẹsẹ̀ yìí lẹ́yìn ìfẹ́ lọ́dọ̀ gbogbo ìmọ̀lẹ́ náà ṣe dára sáfún àgbàfẹ́ ó ṣe pọnà ọ̀nà tẹ́lẹ̀ bóyá pọnà àgbà ṣe dára ó ṣe dára ó ṣe dára sáfún àgbà wọ́n tápọ̀nà àgbà tó wájá pọnà àgbà tó ká ọmọ onígbọ́dọ̀ ṣe dára sí i tó fẹ́ràn ọ̀nà náà ṣe gbogbo yẹ kí n fọ́nà mo ṣe pọnà èèyàn bá fẹ́ràn èmi máa fẹ́ràn èmi bẹ́ẹ̀ náà uh, second control yìí ẹ̀ẹ́dọ́ fẹ́ràn mi náà ìgbìmọ̀ ẹ̀mọ́ òkú àwọn wọ́n ti pé kí n máa ṣe ti kí n wà tí máa kọ̀ sáré yóò fi máa gbàdúrà ní sẹ́mi fún ọmọ ẹ̀sìn ìgbà tó ṣe. Bírísò ọmọdé rẹ̀ fún ayẹyẹ ìlú Nàìjíríà fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ka sí ọwọ́ ní ìwà sí ìlú. Fọ́kì wọn pé láti ìdájọ́ tó wà wípé ilẹ̀ bá ti rẹ láwọn ọmọ tó fi láwọn òbí láwọn fi pọ̀ tó wà fún ìjà ńlá ìwọ̀n tó ń ṣe láwọn tó ń ìjẹ́ torí pé ẹ̀ bá fẹ́ máa sọ̀rọ̀ nípa pé káwọn olórí máa ṣe dáadáa wọ́n ẹ̀kọ́ àwọn sáìtì ìṣàkóso láti máa ṣe dáadáa so ó ṣe jẹ́ kó ẹ ṣe bá fún All right. I'll tell you what. Yeah. Sọ́tù parí. Oṣù parí. Oṣù parí rẹ̀. Ọ̀tún máa náà nínú ọmọ ya àgbà pẹ́tọ́ Sorry, that's cute. That's cute. That's cute. Kí Saheed Sorry. All right. Vous n'êtes là pour quoi

Outro let me snap with alaye. okay okay ah ah mara ọmọ yín lọmọ yín. olóyè àgbà. Thank you.

you. Gracias ìfẹ́ fún wa. Káàbọ̀ báyìí ní afẹ́gbẹ́.